الحمد لله والصلاة والسلام على رسول الله Umar ibn Abdulaziz أنا popularly ذاك Umar the second أنا هو من هنون أول ما نبني أزمي واي مجوا أنا كذا هنا نجي أنا الفاروق أبو الحف عمر بن الخطاب رضي الله عنه وهو أنا عمر بن عبد العزيز رحمه الله أنا عمر سكن عمر بن عبد العزيز رحمه الله أوكا أوكا الجماعة لا تكون إلا بالأمير والأمير لا يكون إلا بالطاعة والإسلام

kíwú sọ́lá múra gọ̀wà kín sọ́lá ọmọdé kàkà ẹ̀wọ̀n yára kọ́ta na àbáyé wọn mú rí sí commandment wà á tí wọ́n ومن كما تلاني عين إنسان في جماعة أنا وذكا قتلا لأن أنا قتلا ذلك ظلم في جماعة ومرت بنا وتعالى دم يا قلبك يا كفاتح من الله تعالى منو عاقب صلاه

baraka ɗayan eh, jama'a a kami farai a yi amir a yi dauzi mana jama'a guda da yi amir ɗayan jama'a jama'a guda da yi dauzi shaitan na wani dauzi daga kan yi dauzi da dauzi nan dáná sáà tó múrí ọ̀rọ̀ ń fẹ́m lọ́n tó múrí lọ́n ọ̀dọ́ọ̀dẹ́ ọ̀dọ́ọ̀dẹ́ ọ̀nà ló múrí ń wọ́n sí jamani àkọ́kọ́ ní ọ̀dọ́ọ̀dẹ́ níbi ṣe sáà tó kọ̀ntrol àwọn ẹ̀mọ́ ka lọ́kà ẹ̀rẹ́ ní sáà ẹ̀dọ̀ọ̀dẹ́ ẹ̀rọ ni ìfẹ́ náà obedience ògèdè ọ̀rẹ́ tà sọ́dọ̀ òdì ọ̀rẹ́ jẹ́ sí lọ́dọ̀ tí ọkà jẹ́ tó. àánú jàmá lẹ́rẹ̀ ẹni lásán náà ni àbáná ẹ̀yẹ́ kò ní àwọn tí wọ́n jàmá ẹ̀yẹ́ kò ní. àánú jàmá lányọ̀dọ̀ òdì lẹ́rẹ̀ ẹni ọ̀rẹ́ tà sá yọ̀dọ̀ ní máa

sana no oni na kudi ni ka onya dombu ni ka alona da dombu na kula ya han wa idhi tala ibrahim ربه بكلمات فأتمهم قال إني جائلك للناس إماما عن إبراهيم ودان دوما كيف نعمل أو central point of focus ọ̀rí islamic symbolic representation like abẹ́rẹ́ ọ̀fẹ́lú anamdémọ́ni káyà níbi lọ́tàǹkà túnmọ̀ àwọ̀hẹ́nà ilé ìka anìtàbẹ̀ mílẹ́tà ìgbọ́rọ̀ ìnà hanifa ọmọ ìkànnà mi nàmi ṣìrìkì wọ́n kà ọ́lẹ̀ wọ́n náà tún mi lẹ́sì tó tó ohun tó mọ̀ yìí sáà tó yà ní ìbìrọ̀lẹ́yìn wọ́n tó mọ̀ yìí máa kànífà sọ́lá àlùfọ́lẹ̀ ìnzọ́tù náà òmòrìkùn sáà tó آه. يمسه أمري كان إنن لا يستقيم أمر جماعة من الجماعات حتى يتولى شؤونهم من يقيم العدل بين أفرادها أقوى غنيني إلي إيه؟ إلي إيه راجع

any other conditions than anyone knows. ويقوم من وجههم عبيد اي عرارة دو بروا ويسهر على مصالحهم دو جري تنريني انجريوتني وان وهؤلاء الذين يعد إليهم بالشؤون العامة هم أولي الأمر أمر لما ليان يعني؟ أنا كتا أرى أن تصلي كأن شيء أغنبه أنا أولي الأمر وأنكم ملك أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم الذين يتولون أمور المسلمين وانا يتنبع سوى جرعي حكومهم ايه؟ من ملك ووزير إنهم لا يرعون عملي أنا يتأقوين ويوا أنا يمين إساب ورئيس وأمير إني ضوى نصدعهم عملي أمير فضل وسائر من يعد إليه بولاية من الولايات أتظن كتا أني أتوا ذي إلي أتوا ذي إلي أنا القرآن إن أني ولاية جنرال أميني أما إذا ini akụrụ onye ini ndị kọmuniti ọ na-eyi so ama na ọrụ abaghị ba anya ma na ama na ụmụ ahịa ma na دو واري او ستة تيوي نعم توري تور انتو مري صلى الله عليه وسلم اوكا اذا دجيت الامانة فانتظروا الساعة اذا دجي عبد الامانة فانتظروا الساعة اوكا eji trọst ozugbo ejeghị akụ onye trọst eji amana ozugbo ejeghị akụ onye mana ọka fa ntọdụrụ saa abụọ ọlọkụ ọlọkụ ṣe ekoteka ya mere otu that's how I do things. كيف ọ bụ iwu ike otu na iwu otu gburu ọka na tụbụrụ sallallahu alaihi wasallam ka iza usida al-amr ila ghairi ara fi leadership ìjà ara fi ilẹ̀ ọ̀tọ̀ òdìdó lè fi kílọ̀ náà ká ẹ̀rọ náà rò kàfé ọkọ̀ jẹ́ ìrànmọ́ ترتدي أنا مكي ذا مفسرون جاء كاكا أيكو أنه مري سبحانه وتعالى كاكا إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال أبين أن يحملنها واشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا أمريكي أنا عيطان أنا في سما قدام سما قدام يوم دامنا لن جتيس قدام جتيس قدام يوم دام لن جتيس قدام يوم دام لن جتيس قدام يوم دام

then very jahili then is very then Mufassirun are carrying the amana the trust of what leading the whole world that we call it ọmọlẹ́ máa ń ya pẹ̀lú ọ̀tọ́ sí èsì lọ́sẹ̀ ọ̀sẹ̀ ìsámà bẹ́ẹ̀ ni kìrìsù àmàdàrẹ̀ ní ṣàfihàn ilé àmì sí àgbà dáadáa ní jẹ́mìí

ẹ̀tọ́ wọ́n lè ámù ẹlẹ́mẹ̀dì tí ọ̀tẹ́rẹ́ ẹ̀mí fún ọ. Àwọn ọdọ́ ń tọ́mù sọ́lá sálàm káyìí. Ìyá àyẹ́rẹ̀ inú kó mọ́ yìí lọ́kùnrin ìṣọ̀rọ̀dẹ́n sáà. Yóò kó mú ní ọmọ àdọ́kà ní ìṣọ̀rọ̀dẹ́n àfáàfì. That clear fact kí jẹ́ ìyá

ukala zanyi. And abana manami, the underlying problem is jahiliya. Now kana zaluman jahula. Imam Shirazi, oka, wallahi lazim, alan na ye, em katana ni kaza wadawdi, enyo na adokonomi just be one second in here one second akwa akụ just be one second in here ala osire bismillah mashallah tọdọm jẹ mọdọm jẹ tẹrẹ tẹnẹ ẹ mẹ tẹrẹ yọmọ kìíyàm abdẹmọ náà kó pẹntẹ yìí èyí wọn kẹne dáa kẹsàn-án ẹyìn.

ẹ̀hún kẹta náà jìyàn yìí fìtínà ọkẹ̀nẹ̀ dẹ́yìn lọ́kọ̀ yìí bá pàánù ìmáàmù jáírùn fàkíhùn fàájírùn wọn bò ọjọ́ ìjọ náà kàkà onye jùrà onye

abdullahi náà ka ẹrẹ tu ìdìkẹ́ pàṣẹ fata wa ẹrẹ náà ní akẹ́wọ́ kẹlẹ́ ọ̀dọ́ka náà mẹ́rin. àmà àwọn náà mọ̀nà mọ̀dọ́ ìjà yìí ọ̀nà ẹ̀tẹ́rẹ́ ọ̀nà mẹ́rin kọ́sẹ́ ní àhẹ́kẹ́wọ́ àyẹn ìjẹ́ àbàtà na ọ̀nà ẹ̀tẹ́rẹ́ unto sallallahu is part of ‘yan kasa al-islam ni. To ka wari ‘yan kasa islam a cikin awurko ya sun ido muri wanda wata ala. An oyi kyauce don tun musulman sallam doka ma zibani

ọdụmnụ nwere akụkụ ga onye kacha m arụ ọ dakarị ọba na nna asịte m dọmasị irugwe na ngwurigwe ahụ da na ji nwa akwụ dọrọ ya then nwere akụ antọmrik ọdụmnụ era ọnụ nwa akụ datụwa dama nkwata megụ dakọ ya

olóti yíwú ni e ní ọdúnmẹ́ni yìí kùtù zọ́ọ̀yì ọdúnmẹ́ni wọn na ní ìsọ́jọ́ ní ẹlẹ́yìn kùtù atẹ́mẹ́ náà wọn tòdó sọ̀rọ̀ dé ní nọ ẹnkata ní ni ni ẹlẹ́yìn agwaghị nwere ka islam ọ very clean ihe ọbịdị ọime agwụka ka ọ nara na nwere ọbịdị ọ na-ọrụ ka onye nọ ga nwere iwu agụka nwọdị a ọ na-amọbide lọmọbide a na-etere imamu adi ọ iná náà mórí kàkà inú wẹ́lẹ̀ rẹ̀ fẹ́ lọ́wọ́ àyàn yọ náà ẹka yọ mọ̀lá àzílá ilẹ̀ àzílò náà ẹka ẹyẹ náà wúwo ọ yóò agwọlọ isiri ka ahụrụ ka ọzọ ya sẹbi ilẹ̀ ọ̀dọ́wìdì ọ̀nlẹ̀ àwọn وقد أوجب الإسلام الانقياد إلى أولي الأمر. أو الإسلام أنا ما بقول كأني الانقياد and with total submission na inqiyadi ila ulul amr yarabta na ka azama dauji wa ta'atuhum fil ma'ruf ati oyta sa ini abe isana حفاظا على وحدة الجماعة قلوا بعمك

dáàmù kí eré ìjàmá ọkọ̀ mọ̀ ní òtún jẹ́ tẹ̀rẹ̀ kọ́lá tààlà múlẹ̀ na ń ka ka ya ayyuhallazi na amanu àti ọlọ́ha wà àti ọlọ́fẹ́ wà wùlẹ̀ lámùrẹ̀ minkum ọmọdé rẹ̀ mọ́ta ọ̀ka máa náà nínú

وأطيعوا أمر أولي الأمر منكم أطيعوا الله تعتموني وأطيعوا الرسول تعتموني Àwọn ọ̀kàkà sáàfẹ́ ọ̀kà wọ̀wó lè támọ̀ ní nǹkan. Àtọ̀rún náà ìkàkà ẹ̀ ọ̀dọ́ ìdínà mú. Wáyé dẹ́mẹ̀ẹ́.

صلى الله عليه وسلم وقع ويسأل العلماء لو قد أرغان ينسي مكلف نفسه لكن أبني كاو أنا يقوى أنا يبلين يعني أنتوا أنا يعني يعني ويقتدي دعاء صعبة إذا الله لك أطيب بقى بشرط بقى بالمتبعين لسنة محمد صلى الله عليه وسلم دعاء ساسا إذا لا يعطي ساسا ثانوي أنتم لي محمد صلى الله عليه وسلم أقول لهم لك وأتيوا أولي الأمر منكم لك إيه أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم مثل واضح أنا لك كومبليت لأنه أنا مع إذنها كأنمها قلت فأنت تنازعتم في شيء فأنا أقول دي إجاوة له هو جميع نيرين إجاوة له جميع نيرين فردوه إلى الله ورسوله أبعد من دون بلون أصلا environment we were on. But even it's on our primary set on. So it was an اختلاف إن كان أو أتقول الأمر لا بعد ما نجناي ومري on كان. So na chef same way on كان كان. إن اختلاف أنا وين كان أو رناي. أو ردا زياد. دوم ذلك ذلك خير وأحسن تأويلا له نويله أنه له كما أصلا له إحاجة أنا جيب كيكين مرينون ودلت الآية على وجوب الطاعة كل من الله ورسوله

báyìí ó lè túwọ́lì ẹnu ẹ̀yìn kẹrin ọ̀dọ̀ túwọ́lì ọmọlẹ̀ rọ́ntán ẹ̀yìn iná náà ka ìjẹ́ orí ọ̀yìn different ìjẹ́ orí ẹ̀wọ̀múlẹ̀ àyìn different oríṣi ìta wà rán ẹ̀rọ àyìn different oríṣi ìta wà rán. فإن النبي صلى الله عليه وسلم معصوم في التشريع بإجماع الأمة أوكا أوكا آه، بدوحة إن ليك أتعصم لي رمضان أني أني أنا بتتعب أباني أنت Agokan Nabi sallallahu alaihi wasallam masoom. He is infallible. Ọ̀nà ìkẹ̀kà ó ní mú ní orí ọrùn tí a máa fi tẹ̀sẹ̀rẹ̀ inú ṣẹ̀rẹ̀ ọ̀rẹ̀ Islam. Annabi yìí dáàkù kọ̀rẹ́ sàmùrẹ̀. Àwọn ọ̀rọ̀ ọdún mú rí kàánù kọ̀wàá nǹkan ní orí. Lọ́mọ rí kọ̀rẹ́ sàmùrẹ̀. أنا كسلا لا يكون وجهي لعنة الله عليه إنه منافقي النبي أنا كسلا يا تبقى مركا يا كسلا يا غني أن كمل وكاكا أستغفر لهم أم لم تستغفر لهم láyé fún ọlọ́run lọ́mú nàìjíríà wà pé ìdírí o ó pé ìdírí o mọ́ ní nàìjíríà wọ́n tún kẹ́hìn lẹ́ẹ̀fẹ́. إن تستكبر لهم سبعين مرة لا يغفر الله لهم. ومن قال لك فوجي أبلا بن أبي seventy times ẹni mọ̀ ní màá fi jẹ́ èrè ọ́. ọkàn mú ayọ̀ yàrá ọ̀. Wọ́n tó mẹ́rẹ̀ kúrò àmì, ẹ̀nà àmì ohun jẹ́wọ́n tí. A jẹ́wọ́n tí ó mẹ́rẹ̀ kúrò àmì ọ̀nà ọ̀dọ́ yìí, mọ́ àmì ohun náà. Adáfọ́lá ọ̀, ló mọ̀ ìṣẹ́ ayọ̀ ààdì nínú máa ta àgbàdà agane láti kùnyẹ wọn akọsọ láàyè ẹnìní káàgbéwù wọn máa tún wọn pàṣẹkùn lẹ́yìn oṣù pàṣẹkànjì oṣù ayẹmẹmẹ yìí sùn ẹwọn yìí hàn ẹ̀rí sí ìsinmi màá kàtọ náà bẹ́ẹ̀ tàgó kù láti ìjọba ní buhari káàṣá àìṣá àtìkà máa hó ìkọrọ sí ìlàjọ kàkólkó alkur'an a hasa da kiga yadda yan tumuri na za ka sai idan tumuri al alkur'an an idan yi yi ne kur'an da ya fi rai shi wani fika kur'an na raya na ba wani wa ka shi yanyi kur'an ne ko a ya zuwa kur'an na da ta yanyi suratul wilaya a yanyi ne shi yanyi suratul wilaya sura na kire sai na like no ka fodo da sai o ni al-kafi min al-usul wa anya ni al-kafi min al-usul wa usul min al-kafi ni wani en wato ka ni sanar da ta bi ako ka ni ko ni ni ne to nan example

a aya udi gana di a ni yau o dana ka wi zara en yana tura da so di ce te yon to mun leka amun da waje anna al aliyya sihra din da yadda na ali ka sai ole sa hin launi yau أنا ما أبغى أك أكسوني أكسوني لا بعد ذلك توقعي هون القرآن وأكيد أنت تعرف كنا رأي أمريكا على القرآن يعني لا يأتي الباطل من بين يديه ولا من خلفه تنزيل من حكيم حميد أمريكا قد كذا نهيك أعطوه في القرآن تنزيله أفهم بفهم أعطوه من كذا إننا نحن نزلنا ذكرى وإننا له لعابدون Now, shi ne wa ma kadara Allah haka kadari ukatar mun ne ne yake san ka aje kan yin Qur'an mun an yi tafa uji amma ko ga ba ne ومن غضب على ذلك فإله منهم أبعه

ya ku yi ma wallahi ya yi ma a nira shi ya ibe da kanu ya yi e, zai e, e, ku muli ya zai alu suna ya yi a ba alu suna na lai na kare shi ya a duk alu suna gaban duniya sun tarwasa da su sun kata-kata da su wallahi za mu kata-kata su za mu kule-kule su biyar milan

directly from there actually ọyìn friend àwọn àmì rẹ still tàbí ni kẹfẹ rẹ sí ẹni ẹni ní program kẹta ń bọ̀gẹ́ nà mí ẹni àwa ẹ̀ ránì ẹ̀ ọ̀fẹ́dà wọ́n àkùrẹ́ mà ní ẹ̀kọ́ revolution review ní nàìjíríà poro ẹ̀kọ́ of islam ẹ̀fẹ́ ìrìn náà ẹ̀ àpẹẹsẹ̀ kùtù rẹ̀ orí kàrùkì àyè ìrìn náà soon lọ́gbẹ̀rẹ̀ be náà. tana kana ku daga Qur'an da ya he hulkuhu al-Qur'an on yi da an kola ga tun buwari ne wanda mun yi ko onai onan ali ali prilin na da wa ni tadu don to mun ka na ne wa ina karka a jeri wa ọna lásán mi wọn ọ̀nà ẹ̀yìn wọn lásán mi wọn ọwọ́ ìsá àkákò tí ọ̀nà àyí káfíntà ní ìlú tí tó kó mórí ẹ̀wọ̀ káfíntà dáhùrẹ̀ ẹ̀wọ̀ tó rí ẹn àwùdáhùrẹ̀ ẹ̀wọ̀ ó máa rí ọkọ̀ sí ọ̀rọ̀ mọ̀rẹ̀kọ̀ ó rí àbánára àwọ́ awọ Tell me this love àwọn lọ́tọ̀mọ̀ríkà lélẹ̀ agbáka inú màláìkà lórí asùnmọ̀nì káàmì ìkáyí ẹ̀nà lórí ẹ̀mọ́rọ̀ rahama iná lóbi wọ́n asùnmọ̀nì káàmì àníbi ìzáwọn kọ́ anáwọn àyẹ̀ him ya kárùndé into azibamu sí ẹ̀rọ ọ̀rẹ́ àwọn ẹ̀mí

ìyọ́nà rẹ̀ kọ́ ẹ̀ فلما أدركه القرب قال آمنت أنه لا إله إلا الذي آمنت بالذي بنى به وأنا من المسلمين رأوا لمن ركنا قدون من هذا لموسى lórí àlàán ìrọ́nà kí láìlá ilẹ̀ náà ọmọrítàmí ọlọ́dẹ́bẹ̀ẹ́ ọkà wọ́n mẹ́rin náà ilẹ̀ àwọn mẹ́tàbẹ̀wò Azụ ahụ na ụlọ nwaanyị dọọrọ alasọ na ọ ndọọrọ anaghị. Lọtumuri kpuchiri awara ọgwọ ọkara ahụ. E. Ọfaranye abụọ abụrụ n'usia awara, onye ghara ịrị na n'adị. Lọt ahụ ndị kpuchiri awara ọzọ dị ka n'ụlọ ụtọ dị ụtọ. Ọzọ ndị ọzọ ndị ọzọ ndị ọzọ ndị ọzọ. Tọmza mmiri anyị niile

دمر بكان دمر كان ما كان للنبي عن ايه اي هذا ما كان للنبي عن عبار ها عبار في وسط الثاني سورة محمد أمر لك أن يكون له الأسرى حتى يسخن في الأرض ومرك إن إيه من هذا أكان مجزة نظري anything clean up warm أكا warm the act blood أنا أنا عن التعبير لذو إجيت أنا من هذا أنتم من أنت أنا بكر دم عن الكرسين ديري كمون tó máa ra kọ̀lárú lọ́tọ́ ìṣẹ̀lẹ̀ ọ̀sọ́lọ̀ lọ́ka àárín náà a máa lèrè àmìn jẹ́ àyẹ́ tó mú ní àán wọ́n dùn wọ́n word to word agwazo muri akanta wa ma yantiku anil hawa wanto muri makibizayan waka waka ganda sanya da ta akwa ma yantiku anil hawa wanto muri hawa za ka hawa lo yanyi na ko zit what is the next word in huwa ila wahni yuha wa ya kanin eh?

aisaka antum na ya na ta ya ta ba ba no ten wani no in da ni zai ono no ni iyo muri konyo oh amara na o uzu da ni ono kwa na nyo ala no no nyo ibaga yes ka e wa tukhfi fi nafsik ma Allah yubdih ọ̀pọ̀ mú ìdúrà sí tẹ̀lé àrùn ìṣẹ́ náà ìka ìfẹ́ ìhóhò ọlọ́mà kọ́tà zaidu wọ́tọ́wọ́ zawajina ká ọmọ ìtìjú zai ìjọra àmẹ́ta ní kò yọ then ọmọ ìtìjú zai gáwù ní ọ ọgọ́nà àìsàn kọ́mùnà ole aka كنتم من معصوم معصوم من الشريعة أنت مريدين أنا من علاقة عنك مليانكم إياهم أك أنت مريد الله مليانكم مليان لذا قرشوا وأنتم مريدين صلى الله عليه وسلم an àbúwọn ní wíṣẹ́ kan sí kan tó múrí ní rẹ̀ imamu ibn hazm al-andalusi rọ́nyà allah ọka yáàfin minan ambiya ọka yáàfin minan ambiya alhata قد تقربا الى الله سبحانه وتعالى ويقول لك من يمر من يونيوي اني ilé tí kẹ̀nẹ̀ tí káàkiri mú ní lójúlé kọ́ náà láì pínlẹ̀ lámẹ́ lórí kéyìí. ọjọ́ ọjọ́ èrè ká abúlé ní maktoum ogúnwárì rọ́díọ̀lá ọ̀hún ẹgbẹ́n hadi islam inú mọ̀nà ọ̀dọ́ ìké burú òkúrẹ́ yìí ọ̀dọ́ yìí e kúrẹ́ẹ̀sì ni ẹ máa ń kárẹ́ tó dẹ̀ ìlú àkàrẹ́ ẹ̀rọ tó wọlé àkàrẹ́ iná ẹ̀rọ tó wọlé lórí ká á ń tẹ òun yóò ní ẹnì ẹgbẹ́dẹ́ wọn ní ìsìlámù ni àbọ̀ọ̀bà wọn náà wọn tọ́jú tó wọlé lórí better than the going around all أنا لك غادي إسلام لا تمري شيئا كل لا تعيش بيان دمري وسراسا دمري كان عبث وتولى أن جاءه الآن وما يدريك لعله يزكى أو يذكر فتنفعه ذكره أما من استغنى فعند الله تصدى أه أه وما عليك لا يزكى وما من جاءك يسعى فهو يخشى فأنت أنه كلا إنها تذكره فمن شاء في صوت مرفوعة بأيدي كرام قتل الإنسان إن نصل أمريكا abata omorika ya ọntụ mụ oge ya na ose ya abata dozu sui ọtawalla tumuri a kare da ruka na nan ya imra ba banye na kare mai ruka ya da din da ba na wata zauna din ile buya na remola na da ya yara abla ibn maktum ana nan ni muhajin nan tumuri ko ba ma kan ya muhajin ne wani tumuri bilal abla ibn maktum radiyallahu anhu ọmọ náà náà wá ń islam tó mú lórí kààrẹ abata bí an katahun watawalla rishi yanu an já ahùlámà ọmọ ní kọwọ́ sílá ní rishi yanu na kúkú góyó rishi yanu ipò máa ìdírí aụk nwaanya aụ ndị tny a di aho aan a na aka n nwan ọgụmn na ne na egbe lam ba nwe nwe na n a aener ne nwụtene ni miri egoji ezi wa kpara ọụwa karịra goo na ilo d islam idị ogbo m ugbo e nọ n zugorod وما عليك أنا من ديت أمامي أنا من على علي عيد وعزين أنا من من كل ده قال يا الله وما عليك للبلاغ وأما من جاءك يسأل أنا أقول لا يريد أن يريد أن Owó yàtà tí láwọn ọmọ ikọ̀ ìjọ́nà sí ìsìlámù. A ń tanú ìtọ̀ láàá, oníwà ṣe ikọ̀ rẹ̀. Ẹ̀kẹ̀ kálà ẹ̀rẹ́ àwá, kálà wàlà, kálà wàlà, kálà ẹ̀rẹ́ àwá. Ọmọ ilẹ̀ kọ̀rẹ́ta ni bìrẹ̀ nànà. Wà á kàrẹ́ náà. Adá

ọdọ ga akụ otu ugbu a eyi ka anya dọga na nya wọka ọntụ nwunye tọ na wa jene dakali ẹwọ ẹwọ ta ya kọga ụdị ẹwọ nọ na ọta ya kọga and kuma ọwụsọ ọrụ kakẹ ka ọwọ ta ta dọkọ ẹyọ anọri tamla sọdọ dị a dọka ẹran ọrụ aka dọka anwụọ <laughs>

no one can come across one of destruction. Lọ́tọ̀ orí kò wà ní wọn nù, iná ọmọ wà ní wọ́n wọ̀n kìíyàmù. Ó kà ń wọ́n bẹ́ẹ̀ yàtọ̀ oṣù, bẹ́ẹ̀ ni introduction tàmílá àìlúbà ẹ̀yọ́mọ̀ kìíyàmù. Ilá láìsùmọ̀ sàlámù, agókẹ́lẹ̀ ẹ̀lẹ́ni ẹ̀sùmọ̀, they are not infallible, they are not free from mistakes, wà ní ọmọ tẹ́jú ما لم يأمر بمعصية أما كان واجبان واجبان تعبير هذا دولي أنا كان زال زال كونديشن إيه كمان داو كاميري إيه كمان داو كاميري لا طاعة وما أكثر ما يتولاه الأمر من مصالح ويصدرون من أوامر في مرافق الحياة مختلفة ọ أوكا غرو pàtàkì ẹni ẹgbẹ́ náà ẹ̀ka ọ̀nà wọ́tà òde àwòrùká àfáàfáwá iná ẹgbẹ́ náà ẹ̀ka oríṣi mẹ́tẹ́ ọ̀hún lẹ́ndà rẹ̀ aláwọ̀ká yọ̀dúrú na awa awamir

والأمن àti ẹnìyàn yìí ìfẹ́lẹ̀ àti ààrẹ ànẹ́tẹ̀tọ́ à ọ̀tọ́tọ́ àti ìfẹ́lẹ̀ iṣẹ́ àìnẹ̀tẹ̀ àbẹ́lá mọ́nà àtúkàkà máa ní kátàfọ̀ àkọ́kọ́ máa jẹ́ ààrẹ ànẹ́tẹ̀ níṣu wọ́tí ha àti ìfẹ́lẹ̀ àìyàwó sí ọmọlọ́jẹ́ sí ọ̀rẹ́ múlẹ̀ náà wà lórí ọgbọ̀n Tuntun wuri ka a wannan an zai mun lashe wannan. Abin da ya lafiya ce sai ha. Abin da wannan kure jinan. So under this, anya àwọn ilé ọkọ̀ ẹ̀dọ́gbẹ̀ ti kàtà rẹ̀ láàmùn àwọ̀dọ̀. Àti ẹmu ní orí rẹ̀ náà ana ka onye mbara na ẹtọfin ẹtọ àwọn adìdì ẹn títí ma rẹkọọdù mi dù àwọn náà nínú ìgbìlá nínú ìgbìlá nígbà ọ̀nyẹ́ náà ẹn irú prescribe àti táwọn kò lóru ọ̀nà ẹ̀fọ́ náà rẹ̀ rẹ̀yìn lọ́wọ́n ní gídámù gídámù kí ẹ gídámù ẹ̀dẹ́sìn rẹ̀yìn wọ́n ti yára ọ̀tún

يجب الطاعة تقول الأمر فيها هذا واجب كطاعة صدر دين أخضان والانقياد لما يأمرون به دن إلا سجن إن جيوا الدتا سبشن إن الله سوينان سواء وافقت أوامرهم رغباتنا أم لم توافقها وقنانا أدنا لمن ọjọ́ tó ní òtù àìkọ́jì lọ ọ̀nà tẹ̀gbọ́rẹ̀ àmì tó náà kákọ́ ọ̀nà tó bá tẹ̀ lọ́dọ́ ti kéye wíwẹ̀ tó bá tẹ̀ ìwọ̀jọ́ mìíràn ká ọkọ̀ ọ̀tẹ̀ ọjọ́ ìlú ìjọ àwọn kókó náà sọ lọ́kọ̀ ọ̀tẹ̀ wọ́n. شق ذلك علينا أن تعل إلى أنه بوه كتائمون دولي أسافا ما دام يحقق مصلحة عامة من مصالح الأمة أنا يدكا إذا نظر دك معه بان يصير في جني أمة في دائرة ما يباح الشرع أنا يكا دائما إذا أنا يكا أو إني أكوري أبدا أنا أكمل أمدا كذا الشريعة ده أجنبي أوكا يدعو ولي الأمر نظاما للسير والمرور بالطرقات أنا كاتب درجة أنا شاب سن أعصر لك علي جوزان دا جديد ina birgin bin don islamu ka duk jahilar yaman a da na kusan yajen a yajiyar an nan kan nufin yi da mutum na yi nan wọ́n tún nà sàn medina aka nọ ataki medina anaghị ori aja kuta ren n'ọtọ nwere nkata ya dana jere ya muka ori kaba ren and medina anyị nọ so why the question na because ki medina ya ori aja kuta ren n'ọtọ nwere aka jere kaba ren ọ na-arụ amiri eh ana m enwe m wee zọ daa ẹ̀rọ kìíní pírẹsìdáǹtẹ̀ ni wọ́n ìjọ náà náà tẹ̀ ń kọ́ wọn ìjọba ìjọba ìjọba náà náà ẹ̀rọ tó múlẹ̀ láti tó láwọ̀. àwọn ìkànnì jòlì kàbà lẹ́nu ìjà kùtà wọ́n ní wọn jòlì kàbà lọ́mù kàbà bíi dọ́nà jòlì ọkọ̀ wọn jòlì lókojá ìkàbà náà sọ̀ nílò lókù jòlì fèlélè dọ́n wọn gánà jà ajá kùtà wọ́n wọn. wọ́n ní kó jòlì lẹ́mọ̀ ẹ̀ náà kọ́ àbá wọn náà wọn jà والوقوف عند الطرقات والطرق إذا علمك التهاول إن توني أنا لقد أجيرنا وجيرنا ومراعاة إشارات خاصة للسير والوقوف قلت أرى يعني أرى يعني وحالا كسوري أعطيك أنا إكاري سعيد من يلي أرى يجي إلي تكون

ita ma'aikata ɗin jama'a janarari ina yi shari'a wani abin jana da yi yi alhamsari ala arwahin nan ọ̀nà ògbóni ìdíjọ́rẹ́ ohwe àbúkọ́lmẹ̀kẹ̀ jaman ọ̀dọ́ ìjọmúlò ìdíjọ́rẹ́ wọ́n ni ìmáàmù ìgbéyàfí òdí àdíjì rẹ̀ ọdún tó mú sọ̀lá pẹ́lá ìṣe ṣíìlì ọ̀rọ̀gbọ́dọ̀ fi ṣíìlì máa fi ṣíìlì tẹ́lifà ogún ti kú ogun rà tọ́ta nínú ọ̀rẹ́ yìí yòókọ́ tó lè mùsùlùmí òyìnbá fi hàn náà fún ọkọ̀ wọn yìí náà jáde lórí ìfòròtò ìtẹ́wọ̀n ni ọkọ̀ wọn yìí náà fáì lórí ìfòròtò ìtẹ́wọ̀n ni behind authority because Umuri was a protection, you know. Even authority is, is the bulletproof. About the annual, not any authority. So you hold on. An example that you see then before 93, and I got a reporter in him and 15 minutes then I got there. eko zere ne de ne duwe kuli be anena na jo eko ten mono na dozin dozi ka amani jo da jo 1993 <laughs> ahli sunna sharika shia dawa ben so danyo ne lorun dikka tuli ni discipline discipline goda so agan dozin ana mi ni dinaka ni dinaka no e ní bàtà wọ ẹ̀rẹ̀ ní kẹjùdán ẹ̀rẹ̀ ní kẹjùdán dájà yìí ẹni dé mánà dókìrò ìbọ̀ àmì ìjírò rọ̀kọ̀ dẹ́ jíkúlẹ̀ tìrí àkàrà jẹ̀ wáyé mẹ́rin ẹ̀rẹ́ ẹ̀yẹ dọ̀ọ̀dì

آه خالد بن الوليد سيف الله رضي الله عنه ọ̀pọ̀ àmìrẹ́kọ́ yàmùtì náà ní ọmọ náà orúkọ náà wọ́n ráyẹ̀ mi gáà náà ní gáà fẹ́ náà mi wọ̀dọ́ ìké sẹ́ǹtì olóògbòrò ẹ̀sì ṣe ọ̀rọ̀ lẹ́kọ̀ọ́ náà mẹ́rin sọ́dà wàá dọ́dọ̀ lókè ẹ̀sìnlẹ̀ òun lọ́nà tàbí sọ̀rọ̀ wà lọ́dẹ̀ fọ́ ọ́nà ìgbà ọdún ẹlẹ́sẹ̀ ìlú ẹ̀hùdẹ́ ìdáyìn ní ìjọba tẹ́ǹdà kọmọ náà wọn ẹ máa nà from behind dùn ní ní ọrẹ́ ní lágbà ní ẹni òrẹ́ iná jógo orí tí wọ́n ní ìgbìmọ̀ ọdún kọ́kọ́ orí tẹ́sì sí ẹ̀hùdẹ́ ní tọ́ka ọlọ́jọ́ ọ̀rọ̀ jẹ́ àbákànyàn wọ́n ajọ́ mọ́ nìyí kó lálálálálá ẹni ẹni yóò ní sẹ́ǹtì ọ̀rọ̀ wọ́n ìta gbọ́dọ̀ àná jọ́dọ̀dọ̀ àwọn akàtà yóò ní ìjẹ́ ní àdọ́mọ̀ asọ́wọ́ àdọ́dà rẹ̀ fún dọ́kà yà mú ẹsẹ̀ wọ̀lá náà ẹ̀dọ́ àjọ àgùn ọ̀sọ́ àjọ àgùn dọ́wà hàn وما كان لنفس أن تموت إلا بإذن الله ẹ̀rọ ti kò owó ọ̀la ọ̀nà ẹ̀rọ mo ní ìyọ̀nda angel sọ̀rọ̀ ọ̀rọ̀ kọ̀rẹ́ sí rẹ̀ wọ́n fẹ́ kó mo ní ìní kó dá ẹ̀ka èyí kó ẹ̀ka kọ́ ọ̀nà òde ní ìlú bẹ́ẹ̀ sẹ́ni rẹ̀ kó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n gba ẹ̀ka ọ̀nà ọ̀nà nobody can reprove the renown. وهذا ولي الأمر نظاما للتعليم في مراحله ومناهجه أوكا أبردي أني مسؤولك أني نظام أني أرجل أنا أغنائي ويدي تيتي أغنائي from different stages. أكاك أغنائي beginner class, intermediate class, advanced class, sisters class. Woman I hate Don't You know شوت teach. You know کی زنا دا بیل وما ومقاييس التعرف على المستوى العلمي بتقدير النجاح والرسوب دعني ما جمع جناستك aláwọ̀ fi tí ẹ̀kí lẹ́wù lọ́ọ̀rà wọ́n àyẹ̀ wọ́n yẹn ọ̀nà pàtàkì rẹ̀ ní fíìmù wọ́n àmì máa mọ́ta alẹ́kọ̀ọ́ bí zálì náà yí ìdáná ìkàkà a arrange a organize anáìkà a attach sí sọ́nà فهذا يجب اتباعه والانقياد له أنا نريد واجبي كسافة كما

Agora who am I going to help? Sai ka zan yarki ɗaya travel ɗin ne. Ko a kai kuma Islamic. Ana aje wa haɗuwa mai gani. Ɗaya travel mai yin Ya ọrịa Ka anyị anything ana organize or any study. Abban wani gwada a can. Sai da amarna wulil amur bi masu ya يجوز أن أفضل رجعك كان مره إنه لا يجوز طوافهم فيها أو كأبر أساسا عنهم إذ لا طاعة لمخلوق في معصية الخالق أقول أجل ما تعطي أنيني دازنا جمهوري دازنا اليوموري أنا منو دازنا جوني عن عبد الله بن عمر رضي الله عنهما هذا عبد الله بن عمر مرنا جنيه أن النبي صلى الله عليه وسلم قال كفتة تارا عمري ينتم صلى الله عليه وسلم ومور دار ما وكاكا السمع والطاعة على المرء المسلم وكا لكن هو والطاعة دوعة أساسا فيما أحب وكره إن ذلك ويفي atụnaka wee zuo ahụzụ dị ka aka mee wabedo mee antum yo kawan aka ma lam yu'mar bi ma'siyah wana fala wala ولا يعطاها اوكا حديثان بخاري ومسلم ودوين آه، قال شهاب الدين أحمد بن محمد ابن حجر الكلاني أقى شهاب الدين ابن حجر الطلاني من هذا ما ينبغي أوك هذا يقيد ما أطلق في الحديثين المابعين من الأمر بالسمع والطاعة ولو لحبشي أوك أصلا يقيد من الهوتي إذا ما أطلق أنا كمري أنا كجنرال في الحديثين المادئين إن حديث أنا كا أو بيتا سنوابين أنا حديث أنا بيتا سنوابين جنرال أو كسان وجه من مسيان حديث أنا بيتا سنوابين كنا نان أو كا أنتم صلى الله عليه وسلم كا أنتم بوهاري جوابين

ọrịa a na-ana bekee ya ọ ntụ mmiri tuwe ni kere sẹ ni ọna mere mi a na nke zebi and zebi wa ẹtụkpa ẹtụkpa ọbụrụ ni zebi ọrịa eko ọ ntụ ka ọ dakara ehi ọrịa ihe na-eka ihe sọ na ewu ya anana bekee ya ọ dakara ya eke na-afọ ịwọ ọnụ. islam wa ti wá wọn ni ló wá sáà sọnù. ẹni ọni muslim dọrọ ẹni dọk islam wa ti wá wọn ló wá sáà sọnù. wàlẹ̀ sọ́mà aleikum abdul yẹ kúndùn kúndùn kìtàbí la ọ̀dà kálí ẹ̀yìn awọ́rẹ̀ ẹ̀ àìkọ́rí yẹn á kún mọ́ kàtà rẹ̀ sọ̀rọ̀ ni àmàdá ìka kìtàbí wọ́n mú yàtọ̀ mọ́ kàtà rẹ̀ sọ̀rọ̀ ni.

And my eyes are not what I in an hour. فليصبر أو أنه فإنه ليس أحد يفارق الجماعة أقولك أين الكنية نرى تقول جماعة شبر just an arm length فيموت دوسون أو كفات الجماعة دوسون تتنمو لا كفات الجماعة إلا مات ميتة الجاهلية akọ na-esu akọrọ na-esu usuzai usu jahiliya usuzai jahiliya akọrọ akọrọ usu jahiliya usu kafiri ji aka wani ran ana arabi na wani islam ẹgbẹ àmì jahiliya ẹ kama aka ahun tan jahiliya okomori komori jahiliya káàbìrì jáìlì jáìlì káàbìrì ṣé ti tọ̀ lérí kọ́mọdé mọ̀ jáìlì. àkókò ọmọdé yìí ẹ̀yìn ní pẹ̀sìn alára àtàwọn ní jama chevron ẹ̀ correct am from this side ká ẹ̀ wọ̀ wọ́n tí wọ́n yàn yàn kọ̀wé chevron not el tamlen kuji ta no yiko eh like this mama ni now eh no man to hone jama oh, I know. e kuji plant a ko no ozu jahiliya muna ga ozu jahiliya mi sadi to mana wani ki bawo generally anything wo yo tana wa like I know. wa abẹ dọta ase ama anáwó náà ká kwan ọkọtọ ọnáwó náà kọ ní wẹlẹ limiting the general principle and the limit is what ìjọ náà command náà kọ anamere w wẹbẹ dọta. Uh, agbawa dɔkɛ fɔ na ɔka nina amri di sama eh, eh, eh, oh, oh, oh, ini wa si ɔdɔ di sɔnɔ ayi kakɛ nɔ ni sɔnɔ ayi mɔdan du wa sa sa ka ɔyi hali a ba na alama ya kɔ na ami ya kɔrɔ hu والوعيد على مفارقة الجماعة أتي أيقنا أتي أيقنا بالنسبة طلعهم الجماعة وذكر أيضا أنه لا يجب ذلك في المعصية أقول أنتم لا كان كيف يجب تياقا منه بل يحرم على من كان قادرا على الامتنان كان أقول حرام هذه يونا يكون يكتم كنا أفهمه وروى البخاري حديثا عن علي رضي الله عنه امام البخاري ده حديث يا اول سيدنا علي رضي الله عنه أتى بعث النبي صلى الله عليه وسلم سرية أتى النبي أتوا جماعة أتى سرية أما كان كانتونمنت أو أكولاغو ranging from 12 and above akụ aka ejene ana nike matara jene aka ọka akọrọ nyara ene ene wọda uje wa nwere ala ihe ojula mina na nsọ de annabi lọkọ ọrịnya na ene ara na nsọ ọwa mmiri ene wa amara wa amara ọmanyi ki ihu lọka àbáni tó lára ni wọ́n asáàsá ní ló mú sáàdì mọ̀nmọ́dán ọgọ́dùgbà lẹ́yìn ẹ̀yà ajínẹ́dọ́ta nọ ọdọ́gbẹ́ nọ lójú ayé ọkọ́ ọ̀làdọ́ta alẹ́ ìjọkọ̀tà amọ̀rọ̀ nàbí ìṣòlá ìṣẹ́lẹ̀m àti tìyóní àǹkà níbi ọ̀rọ̀ àmọ́dá kọ́ sáàsá nì sí máa ìkàkẹ́ ni kọ́ọ̀lù gbálà dábẹ́ nìkà ìhìn dé àníbi Kọ́ọ̀lá, the another one of them andoka, أغنت عليكم لما جمعتم خطبا أو كا لا يجتاي يونيني كا أتونا كوكو غني وأوقدتم النار تبع سرادان نعم ثم دعوتم فيها kuma den wàhálà kọ̀wé àkàdà den dán wọn ni. ọjọ́ máa wò hàtọ́ gbàgbà ọ̀kọ́dù ilẹ̀ làbẹ́ ni bẹ́ẹ̀ làkọ̀kọ́ wẹ́n ẹ̀rọ àkọ́kọ́ bẹ́ẹ̀ jìlá dánù. ọ yìí wá náà lórí ni mo ní ìdàgbà lé. ọ̀nà máa hàn mọ̀ bèbè hó ìjọ àbẹ́ ni láàyè ọ̀tún náà kẹ̀nẹ̀ wúrọ̀ náà ni. kọ́ ọmọ yẹn ń zòrò gbọ́ إلى من الله لا أنا الذي كان قال بعضهم بطعنا لك إنما اتبعنا النبي صلى الله عليه وسلم فرارا من النار أفلا تقولها أنت أزمنا أساس النبي بلا أساس النبي هم يسيزون إلى ذا في مران ذا أوه كأمرنا النار فبينما هم كذلك ele kon ne ya kon ele hamadat nar dilawe ni mti wataka na ghadabahu atamna na ana akosan dano dalena ten fadhakara linabii sallallahu alaihi wasallam ijeni usani bidaka wake mtu nuli فقال ذلك لو دخلوها وانا مؤمنين ما خرجوا منها أبدا أنا انا انا سيئون لمن أو ما من القيامة إنما طاعة في المعروف أنا هذا أنا إن كان أنا الذي يقولون هذا ما كان أنا أنا مريض وهذا كل عبثني يدل على أنه لا يجوز الطاعة لمخلوق في معصية خالق agwawo zọna atụzụka enyi ọịsa aba jizanatụ dafe eriri asịnarị ndị nọị ọnatụtọ nọ وعن طارق بن شهاب أن رسول الله صلى الله عليه وسلم قال هذا هو الطارق من الشمال كنت صلى الله عليه وسلم وكاكا دخل الجنة رجل في ذباب ودخل النار رجل في ذباب أنا هناك أو الجنة أقويسي بني نعيم وران أقويسي قالوا ذلك وكيف ذلك إذا نومي وانتم اللي صلى الله عليه وسلم abẹ́lẹ́dà àwọn tó múlù jùlọ yàmù abẹ́lẹ́dà àwọn tó múlù jùlọ yàmù àrùtẹ̀rí kẹ́ni mẹ́rin kan mẹ́rin kàfẹ́ òwúrọ̀ orí ìyàwó yìí orí ìyàwó قال ذنبك ما الرجلان على قوم لهم صنم أنا رأى أعجنين dini tura gwana ke min yire na ke min ke la ya ju la ya ju wi hu ahad en na be da faru dini ya faru hatta yuqarrib lahu shay'an aka on takr ga bidai aka on takr ga bidai ishana قالوا لأجيبا ذاك عاوز يرى ان انت قرب

ولا مطر ولا ولا والحديث رواه إمام مسلم في صحيحه موجود في سكه السنة للسيد السابق بقى أكاية من كان أيا آه، مسجدوا أفكوا ويجنون Gwaje na dok mind sai akrob. En sane ni anu na sigu gori. Kuma na parawu. Koli lau da ne kyau kan. Kori bole zubaba. Ada kai sigori gwa parawu. To kora ba zubaban. To ka hali dikene. Dori si dawon. Dawo woyo yonan. Fahallu sabilahu. Dani dori sai da parawu da jinan. Fadakhala an-nar. Dan wara wa wa.

ọdí àdìgbẹ́ mu ṣéǹkì kàfẹ́kà rẹ̀ ọ̀rìnká ẹ̀ pọ́sibù káwákàáka àgókà ọ̀sà àtọ́là ni ẹ̀ndọ́ ọ̀pọ̀ àdáwò jí ní òmòlì tó wá ẹ̀sà ọ̀lá ìwà àwòrán àǹtẹ̀ ọ̀sán náà أتى آه. وحفاظا على جمع الكلمة غير ضغطه إنه يشتري اسمك إلى أن يتدعى ذاتا وصيانة لحرمات الأمة أنا لا يشتري personality أمة And then America, the body, on you put recognition. Ago fa inna Islam, ago Islam ya kuma babu. Ya amur Islam modern bi sovereign Allah jawri. Ko da kazo en ne aya kata mu ne ya mi, anyi turiwa. Ina so much as eh mu da kanu. Wa tahmal azabu islam wai mata ka ya shan da yan kasan yi da wani wani kuma wa du'a lahum bi tawfiq wa saddad islam wai mata ka tiya ma du'a da ta yi kuma ya nawo en ni tawfiq en ne jere en ne mana jere ne rai wa saddad abi en ne en ne jere to ne ba wa yahrumu khuruj alaihim ago islam ne ka haram haram all anything all kaya rebel against them malam yatu kufran bawahan malam ke annafi practical kufur kafir kana wuri ke anan yau kana ne ليس لهم عليه من الله سلطان أنا كا إجن نعمة ẹ̀nẹ́ni tí ìrúdó mú ikú yá ẹ̀nẹ́ ní sẹ́mẹ̀ pàálọ̀ yá ọ̀làsánmá wọlà pọ̀ lẹ́rù tó lè jẹ́ jẹ́ lẹ́mọ̀ fún orójà lẹ́hùn agókè orí ìgbẹ́ ẹ̀gẹ́ ìzẹ́gá ààyè náà nínú alfasad Ah, abdullahi ana ah, ahụ na anyị mụtasa anagwa ọwa abdullahi tayo gba anyị na ma bụ ma ya enye ozi Ah. Are you rebel? Now confront the leader with rebel. Ẹ̀yẹ́ aka dàka akaka ọ̀gá ìṣú yẹ wẹ́ẹ̀kọ́ wọ̀ ya. Ọ àkàkà ọ̀gọ́nà àgbà ìṣú ọ̀ àdọ́. ètò ọ̀kọ̀ rẹ̀. alhamdulillah. ètò ìdù ọkùnrin náà multiply bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni kúti yìí ni ayọ́kẹ́sẹ́ ọ̀nìyẹ ìgbé akóró ní ìjọ náà nìyẹn. Bẹ́ẹ̀ ni, ẹnkátá ní islamic brotherhood ní ìbáyìí wọn jẹ́ ni ọyọ islamic brotherhood tó tóbi àlá start 1979 seventy nine ẹ̀ ń kátó wọn ìbáwọn jẹ́ ni ọ̀nà sọ́ọ̀yì ìjọba ayẹtẹ́. wọ́n ti kàn kátó náà rẹ̀ ìgbà tá àná àní sùúrù

ẹni mi kúrò lọ ọ̀yá kìnnà nà mí wọ́n á kúrò náà kò ní wọ́n ti kúrò lọ mi anáyà ọ̀tẹ̀ wọn. The Arabic master Anayi Tijani Bashar, eh? he was the Amir. Ọ̀yẹ̀ ẹ̀rọ màdìmù. Ọmọ náà bẹ́ẹ̀ náà wáyé mẹ́rin ẹ̀dá kàlàkà sí ní YML <laughs> YMN Young Muslim Mujtami'a 1979 Umana Okumi, this start, eh? Deeper life. Deeper life is everywhere.